Salamu, salamu, salamu, salamun. Salamun, salamun, salamun, salamun. Salamun alaikum, salamun, salamun. Gbólóhùn àláfíà yìí ni mo fi kí gbogbo èèyàn olólùfẹ́ mi láàárọ̀ yìí wípé àláfíà ọlọ́run àtòrí àjẹǹjẹ tún ọlọ́run kọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo àyíkáyè tó ń kálukú wá bá wà. Mo kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí táwọn máa kíra wa lálẹ́ jẹ́nà wípé asalaamu alaikum wa rahmatulahi wa barakatuh gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa lórí ètò yìí náà ni ètò yìí ètò wa rọmọdọ́ọ́nù kẹrìm ètò alálùbáríkà tí ń wá sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé olúwa bíọ́ àfọlájọ kan rọlọ́mùbẹ̀ ọlọ́run àwẹ̀ rọmọdánà tọdún yìí náà ń lọ díẹ̀ díẹ̀ torí pé tá a bá ti ń kọjá àdájì àti ń sọ̀kalẹ̀ bọ̀ wá sọ́dún nìyẹn kọ́lọ́ mọ́sàjọ́dún náà ọlọ́njọ́ bá wa láyọ̀ kó bá wa láyé kó bá wa láàyè kó sì bá wa láàyè wa ká sọdún náà pẹ̀lú ìdùnnú ìlú wa ọlọ́mọjọ́ bàjẹ́ mọ́jọ́ dàrú mọ̀jà arógun mọ̀jà arótẹ̀ mọ̀jà àrí wàhálà wàhálà nàbì lọ́dọ̀ ọlọ́run làlá hawla wala quwwata illa billahi al-ali al-azim àdúrà yìí ni mo fi kí wa láàárọ̀ yìí ni mo fi wọlé sórí ètò tí a pè ní Ramadan Kareem orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ni tó gẹ́gẹ́ bí ètò wa a ṣègbésẹ̀ wa bá ti máa ń ṣe náà ni o a lọ sókè lọ́hùn nísìnyí láti lọ wo eré orí ìtàgé wa tá a pè ní ẹ̀kọ́ Ramadan mo wá sọ firstly a fẹ́ produce àwọn story mi, tó wà nílẹ̀ rẹpẹtẹ fún wa hmm? yàtọ̀ sí yẹn àwa nídìí àwọn èèyàn tán máa sponsor bó ṣe máa dórí afẹ́fẹ́ even tí ramadana bá lọ tán kọjá sí pé àwọn àwọn eré orí ìtàgé yìí yóò mọ wá sójú wòran yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí kọ́ra bó ṣe jọ jímọ̀jímọ̀ ni tí ẹ̀yin náà máa tún jẹ̀gbádùn àwọn àmọ́ story lọ́wọ́ àlẹ́ ẹ̀tọ́ sí story ramadan àmọ́ story islamic story dáadáa tó wà nílẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n àti produce nísìn kì í ṣe nǹkan tó tó easy rárá àwọn gbé ẹni tọ́lọ̀ ń bá kẹ́ ẹ dákun ẹ fi ẹjá fi yẹn náà ṣe dáwà ẹ̀bùn tọ́lọ̀ ń fà wá náà làwa ń lò yìí bọ́lọ̀ ń bá wá fẹ́yìn náà lówó ẹjá fowó yín ká fi kún ẹ̀bùn tiwa kí gbogbo wa lè bá àyàn jọ ká lè jọ sórí papọ̀ níwájú ọlọ́run ọlọ́run kò sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. a lọ sókè lọ́hún nísìn láti lọ wo ẹ̀kọ́ Ramadan tààrọ̀ yìí tá a bá padà dé látòkè lọ́hún insha Allah ta'ala àlejò ńlá ni mo gbà láàárọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run àlejò ńlá ni mo gbà láàárọ̀ yìí àlejò tí mo gbà náà a wà bá wọn pàdé a ò wá rí wọn nítorí pé olólùfẹ́ wa púpọ̀ náà ni wọ́n lórí ètò yìí ta ló ń tọ̀hún ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà ká lọ wéré orí ìtàgé tá a bá dé ká darí pẹ̀lú àlejò mi ẹ ṣèwẹ́ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí wa Ramadan Kareem ètò alábàárìkà tí wọ́n sójú wòran yín hmm. ẹ rí i pé mo sọ kí n tó wá kí n tó padà sórí ìjókòó yìí wípé tí n bá máa padà dé sìn èmi àtàlejò mi láwùjọ wọlé àlejò ńlá ni mo wá gbà ní àárọ̀ yìí afẹ́wà tí mo gbà lálejò láàárọ̀ yìí wọ́n jẹ́ kan náà àwọn olólùfẹ́ wa tí wọ́n ti ń fọ́lò wa bọ̀ tipẹ́ tó yẹ pé kò sọdún tá máa béèrè béèrè táwọn afáwa yóò ní gba ìbéèrè wa torí pé gbogbo gbogbo nǹkan náà fi ń fọ́lò wa ìyọlọ mọ́sàbà wa san wọ́n ní ẹ̀san olóore ṣùgbọ́n lọ́dún yìí wọ́n á ní pé ẹ mọ̀ wá ẹ jẹ́ bí ẹni tó wá gba ìbéèrè o ẹni tó wá gba ẹ̀bùn ìbéèrè o ẹ wá bí àáfàá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yín pa àáfàá nìyí torí mo ti mọ̀ yín pé àáfàá lẹ́ni yìí máa jẹ́ tẹ́ bá wá ẹ wà dá ayé lẹ́kọ̀ọ́ lónìí ìdí nìyẹn tí mo fi pè wọ́n wá lónìí láti wá dá wa lẹ́kọ̀ọ́ kálẹ̀ bá jẹ́ inú àǹfààní mímọ̀ wọn àwọn náà ni àfa wa àgbà Sheikh Imam Ahmad Abdulkareem Olùkẹyẹ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. baba n ta fẹ́ kẹ́ ẹ bá wa yanjú lónìí òun náà ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kan táwọn èèyàn kà kún tó yẹ pé gbogbo àwọn èèyàn pátápátá náà ti jì sínú ẹ̀ ọlọ́pàá jì sínú ẹ̀ aráàlú jì sínú ẹ̀ politician jì sínú ẹ̀ olórin jì sínú ẹ̀ oníṣòwò jì sínú ẹ̀ kí ni nǹkan ọ̀hún irọ́ pípa ẹ dákun báwo ni irọ́ ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run bí wọn bá ń parọ́ kí ló lè sọ̀yàn dà níwájú ọlọ́run àti kí lẹ̀ san onírọ́. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillah wasalaatu wasalaam ala khairi kalkila muhammad bin abdullah wa ala alihi wa sa'abihi wa sallim قل الحق ولو كان مرا وقال الحكماء الكذب داء والصدق دواء وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run alhamdulillah a tọrọ kí ọlọ́run àti gẹ́ fún ọ̀gá wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kùn kí ọlọ́run àti gẹ́ ọlọ́run kó máa bá gbogbo àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá àwọn tí wọ́n ti wà lálùkìyàmọ̀ kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn àwọn tí wọ́n ń bẹ láyé kọ́lọ̀ wa ṣọ́ wọn a àwọn bàbá wa tí wọ́n jẹ́ atọ́kùn ètò yìí kọ́lọ́n jẹ́ kárí wọn pé àwọn bàbá wa ọwọ́ àdúrà ọwọ́ àdúrà náà ọlọ́run ní jẹ́ ká ló fìfo àti gbogbo ojú tó ń wò wá ojú náà ní fọ́ pẹ̀lú gbogbo ọlọ́run alala ilà ilà ìbéèrè tí ẹni kí a wá yànnàná láàárọ̀ yìí ìbéèrè tó tóbi ni bó ṣe kan nílé ló kàn lejò aṣọ oníṣúgà ni kò sẹ́ni tí ó kàn hmm. hmm, anabiwa muhammad sallallahu alayhi wa sallam ànábì ní kulil haqqo walau kana murra ànábì ní sọ òdodo kódà bódodo náà kó korò kó ju ìwọ lọ bákan náà kanú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn náà sọ wípé alkazibu dahun wasidiku dawahun irọ́ pípa tẹ̀rí ni àrùn ni àìsàn ni disease ni òdodo tẹ̀wárí ni òun wá ni. o ni e se ologun e baba ti ri aisan a si ri ogun tori pe aso kiri loju ko mo ni odi eh alkazibu iro pipa didu al acidic bi en ba so oro oro ti en ba so meji na loro ikan na loro ma jenu meji bi en ba so oro tan to so yi njo ni adiro bawo ba ti jo yóò sì jẹ́ kíni o yóò sì jẹ́ irọ́ ọlọ́run tó wá fúnra rẹ̀ náà ọlọ́run ò fẹ́rọ̀ ọ̀kan náà àfọ́ ọ̀jọ̀gbọ́n àfáàní mina sawabit alẹ́tì ilamu yàtàgáyà kọ́tùn fi rọ̀sá ahìlìkú lẹ́à olùkẹ́síbí wà ó sunu sidik nínú àwọn òfin táwọn ànábì ti máa gbà wá àwọn ànábì ọlọ́run pọ̀ ká Muhammad tó dé sallallahu alayhi wa sallam nínú òfin táwọn máa tẹ́lẹ̀ bá gbòfin kan wá tí mi ó bá tún dé òun tún lè yí padà àmọ́ lónìí tí ẹ̀ yí padà tí gbogbo ànábì ọlọ́run tẹ́ pé sèmù náà ni gbogbo ẹ̀ bákan náà gbogbo ẹ̀ látọ̀dọ̀ tiwọn náà dọ́dọ̀ ọlọ́run tí ò yí padà lọ́dọ̀ wọn òun náà ni òótọ́ òótọ́ náà lóòótọ́ mọ̀ jẹ́ láti tó fi funfun irọ́ náà sì ni irọ́ náà mọ̀ jẹ́ láti tó fi dé ilẹ̀ funfun ọlọ́run tó wá dá wa náà ọlọ́run ò fẹ́rọ̀ tí sì ń bẹ fún onírọ́ gangan náà mú kékeré nínú al-Qur'an al-Karim kí n tó mú ayé al wá máa sọ̀tàn kékeré kan ọ̀kan náà alfa wa Sheikh Ibn al-Qayyim al-Jawzi radiyallahu ta'ala nínú àwọn ní ọlọ́run bá wa kẹ́ wọn afáàná láwọn àwọn gbọ́ ìkáyà náà lẹ́nu ọ̀kan nú àwọn àgbàfà wọn lágbàfà náà wọn ló jòkó síbi kan wọn níbi tó wá jòkó sí wá rí ṣúgà kan cube of sugar O olóhùn wa àfáà náà wá rí àwúrèbe táwọn àfáà máa ń pè ní ó tún ló kọ̀ kan tó tún máa ń pè àwúrèbe ṣe ṣá àwọn máa ń pè lọ́dọ̀ tiwa àfáà náà awurebe lóhùn àwúrèbe náà àwúrèbe náà yẹn ọkìríkà ṣúgà náà ń panlá ń panlá nígbà tó panlá tán náà kúrò láyé ibi tó wà bá ti wà níbi àyí nísìn tán bá fi ṣúgà kan síbí ohun táwọn tambolo fi débẹ̀ tambolo sí ń bí afọ́nà wa nígbà tí wọ́n rí àwúrèbè náà ti ń pọ́n ṣúgà náà lá ẹsẹ̀kẹsẹ̀ àwúrèbè náà wá kò mẹ́ olóò ké sáwọn yòókù ẹ̀ wá pé ẹ bọ̀ òun ti lóúnjẹ òun ti ríbi tílẹ̀ ti gbé lójú ẹ má bọ̀ wá ó nígbà táwọn yòókù náà wá ń bọ̀ àtàwọn nígbà tí ẹ sì mọ̀ pé wọn ò lè rí náà rí ọ̀kan afọ́nà náà wá níbi tó ń lúgọ sí ṣe mú ṣúgà náà òun wá mú mẹ́ ni wọ́n ṣà ń adi dìyàdì ṣe bọ́ sọ fún wa pé oúnjẹ ń bẹ ń bì ní adébí àbá nkankan kí ló dé onígbà tún pẹ́ tún lọ onígbà tó ń lọ ó lè yí tó wá sọ fún wọn tó ti ń olóhùn wá wà lẹ́yìn tiẹ̀ ti kí orí ń bẹ̀ lẹ́ẹ̀kan hmm. kí gbé mẹ́ẹ̀ hmm. lọ nígbà táwọn yòókù wa lọ tán èyí ò fẹ́ lọ náà wà onídá padà tó ń dá padà ṣúgà náà padà síbẹ̀ làwúrò ègbè tó wà lẹ́yìn yẹn ló bá tún ló bá súnmọ́ ṣúgà náà ló bá rí ó bá kí aṣúgà yìí wà nígbà yìí kí ló wá dé ló bá tún padà ó lọ sọ fáwọn yòókù ẹ̀ pé ẹ má bọ o ṣúgà tí a fẹ́ lọ lálẹ́ kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ló bá tún lọ ké sí wọn bí tó ti lọ ké sí wọn gbà tó tún bọ̀ àfáà yìí tó lúgọ síbi kan ló bá tún mú ṣúgà náà kú bẹ́ẹ̀ Allahu Akbar ọwọ́ àpòrí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta báwọn àwúrò èdè tó kù mọ́ ti ń débẹ̀ pé káwọn pọ́n ṣúgà náà lá wọn ò bá ń bẹ̀ nígbà tó wá dẹ́rì rẹ̀ kẹta inú wá bí wọn àwọn abínú àwọn apá àwúrò èdè tó wá tó wá pè wọ́n ní pé ṣúgà wà mí báyìí. ẹlẹ́tàn ni ọ́ àṣẹ ẹlẹ́tàn ni ọ́ hmm. ó tẹ́lẹ̀ má àwúrò èdè gbà wípé èèyàn ò dáa dájúdájú ọ̀dọ̀ Ọlọ́run tó dá wa náà Ọlọ́run náà ò fẹ́ parọ́ Ọlọ́run sì ń sọ fún wa nínú Al-Qur'an nínú Suratul Jasiya ọlọ́ni wailon likuli afakin azib ọlọ́ni ègbé ìyà kan ọ̀gùn kan ni ni wailon nínú iná nínú iná ọlọ́ni wailon likuli afakin azib ọlọ́ni ìyà ègbé òun ọlọ́run kó máa bá gbogbo àtúwọ́ tàbí èlùbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láyé nísìnyí irọ́ la fi ń ṣayé bàbá ń parọ́ fọ́mọ ọmọ ń parọ́ fún bàbá ọkọ ń parọ́ fún ìyàwó àwọn ọmọ náà tún parọ́ fọ́mọ náà pàápàá jùlọ lọ́dọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ la ilaha àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n ń kọ́ irọ́ mọ́ṣẹ́ ni ọ̀gá tó kọ́ òun náà iṣẹ́ irọ́ ló fi kọ́ ó fún lọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bọ́ọ̀ náà bá tó fẹ́ ma irọ́ lóun náà fi kọ́ ma hmm. irọ́ la fi wá ń ṣayé wa lónìí hmm. irọ́ la fi ń gbogbo ẹ̀ṣẹ̀ yẹn yẹn àkórí ìran náà ni àtẹni tí ń ṣe four o àtẹni tí ṣe yahoo o kódà àtàwọn tí wọ́n tún ń ṣe àwọn náà làwọn kan ṣe látìmù ìhun mm. náà ìran náà ni bàbá ń bá ìjọba tí àwọn lọ sọ pé adọ́dọ̀ àwọn olóṣèlú wa mm. ọ̀dọ̀ wọn gangan ni mm. wa yìí ó ó kálé ó kákó hmm. kò sọ́dọ̀ ẹni tí ò fẹ́ sí mọ́ àfi ó kó wa yọ hmm. níbi àdánwò rọ yìí àfi ó kó wa yọ níbi tí ń àdánwò ti hmm. nínú nínú àdánwò tí ń bẹ fún òun náà ni pé fúkìdáàrú ni kàyàmà ẹni tí máa ń ti dáwùjọ báyìí àwọn èèyàn máa ń yín mú ni pé ah, Hmm. lágbájá tún dé oníhàn hmm. ó tún ti fẹ́ múlẹ̀ fún wa DJ YK lámbà ló tún fẹ́ múlẹ̀ fún wa yìí <laughs> èyí tó pa fún wa ń jẹ́ òní ah. à ń jẹ́ àti ìjẹtan ah. onírọ̀ ni gbogbo kálukú náà ti wá mọ̀ pé hmm. alágbájá ìyá onírọ̀ ni irọ́ ni kálukú wa náà fi ń ṣayé kódà ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ dúdú ti wá níbà yìí bẹ́ẹ̀ lóbi bá wá wa wá wọ́n bá wá àbí wọ́n wá bí wá àwọn náà látún wá sọ fún ọmọ pé lọ́sọ fún ọ pé ìsínlé bọ́mọ bá tún wá fẹ́ ṣe làákàyè á tún wá kánkò ló ń pa afẹ́ kó parọ́ nínú tí ò sínú àṣẹ òyìnbó nù ni òyìnbó ò ní sọ fọ́mọ yí pé lọ sọ fún wọn pé mi ò sílé tó sì wà nílé ọmọ mọ̀ pé ah, dádì but you are home now kí lè tẹ fẹ́ kí lè tẹ sọ fún pé kí n sọ fún ẹ pé ẹ̀sìn lé àwọn ah. látún máa ká àwọn ọmọ wa ní ọ látún máa nà wọn lórí pé wọn fẹ́ parọ́ náà anábìwọ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni hayatul munafik falafun anábì lápẹ̀ẹ́ tá a fi mọ̀ onírọ́ anábì ní lógo rẹ̀ mẹ́ta náà ni ìdá hadasa kẹsìbà gbogbo ẹni ó bá ti sọ̀rọ̀ bó bá ti sọ̀rọ̀ ìrọ́lá àbámbẹ̀ ìrọ́lá àbámbẹ̀ wáyíza wáàdà àkìlàfà bó bá ṣàdéhùn fún yẹn yóò jàǹbá àdéhùn wáyíza túmínà kàánà bẹ́ẹ̀ má sì gbára lé e, tó bá ní ẹ fọkànbalẹ̀ irọ́ ni yóò padà jàǹbá yín yóò ṣe nǹkan Awọn àwọn tí wọ́n ń purọ́ àdéhùn fún wọn ní al náà ni pé ohun Ọlọ́run inú iná lòun fi wọ́n sí iná náà wà ní gbogbo wa náà fi wọ́n ń ṣayé ah, ah. kódà àwọn tí wọ́n ń tajà a tún máa wò pé kí làwọn ilé tí wọ́n ń parọ́ fún ìwọ náà lọ rajà ẹ fúnra rẹ ẹnìkan ò bí ọ pé kọ́ ọmọ tún kọ́ ọmọ lórí irọ́ ẹlẹ́mìí tún máa ṣe wà láì aṣọ funfun lórí mo ń bọ̀ wá bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ àwọn ọ̀tajà yẹn gangan ibẹ̀ ni mo fẹ́ lọ láàárọ̀ yìí jù torí pé lásìkò tá a wà yìí irọ́ gan tiẹ̀ ti wá irọ́ ọ̀já mòótọ́ mọ́ ẹ rí i pé àwọn afáàdẹ ti sọ fún wa ní ọ̀rọ̀ tó ń sọ nísìnyí kánà àwọn afọ́jọ̀gbọ́n ó ní ìdá orífàlẹ̀ ìsánù bìlì kẹ́tìbì lámìyẹ̀zẹ́l ládàá náà sì kà dáàbàn wọ́n lọ́wọ́ kánà sọ̀ọ́dẹ́kànù tí wọ́n bá ti mọ̀ àyàn pẹ̀lú rọ́ tí wọ́n bá ti mọ̀ pé lágbájá ike ni o yóò múlẹ̀ fún wa ni o kódà ń padà tó bá padà wàá sòótọ́ níjọ́ kan wọn ní padà gbọ́ òótọ́ rẹ̀ gbọ́ mọ́ torí ẹ má jẹ́ kí rọ ọmọ wa la ẹ̀rọ lọ́nà wa ká lọ sókè lọ́wọ́ ní sínú padà dé wa Sheikh Ahmed Olúkọ̀yẹ wọ́n sì wà ń kalẹ̀ tí wọ́n bá wa yanjú ọ̀rọ̀ ìrọ́dé a wà bọ́ sọ́dọ̀ àwọn ọlọ́jà kí fà ẹ lè ṣe ẹ má parọ́ kí wa Ramadan

wọ́n á sọ fún wọn pé bàbá ẹ bá mi yanjú ọ̀rọ̀ lórí àwọn àwọn ọ̀tajà wọ̀nyí àwọn ọlọ́jà wọ̀nyí kí ló fà á tó yẹ pé ọlọ́jà ò lè ṣe kó má purọ́ bàbá ṣe túláàsì ni kọ́lọ́jà ò purọ́ ni tọ́lú tó bá ra nǹkan ní láìdáláì ọ̀rẹ́ dá yín rí hundred naira mọ́ra ìrọ̀lẹ́ ni o ìrọ̀ ni o. Hmm? Hmm. irọ́ pípa hmm a ti sọ di oúnjẹ jíjẹ àti mímu nílẹ̀ wa hmm. mo sọ lẹ́ẹ̀kan wípé gbogbo ọ̀gá ń tọ́gà tiẹ̀ náà fi kọ irọ́ náà ni hmm. irọ́ náà lòun náà tí wọ́n ń fi láwọn ọmọ tiẹ̀ náà lọ́wọ́ hmm. a ti bá a nílẹ̀ a ti wá sọ ọ́ di tó tọ́ èèwọ̀ ni ó ti wá fẹ́ di ẹ̀tọ́ ó wá di mọ́ wa lọ́wọ́ nínú tí ń fà táwọn ọlọ́jà fi máa parọ́ àìlágbọ́kànlé nínú Ọlọ́run ni. Hmm. tọ́pọ̀lọpọ̀ tí o pé tóun bá ti parọ́ òun ò ní jèrè hmm. bóun bá ti parọ́ òkèlè ò ní pọ́n lérí hmm. ìwé wíwọ̀ ló ẹ̀jẹ̀ fún ara iye tó bá wùwọ̀ lọ́lẹ̀ ta ẹnìkan obìnrin pé kó máa ṣe kàfàrà pé wà láì tàláì kódà àti pé wà láì tàláì gan àti gbé sẹ́nu àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn yíbò wà láì tàláì làwọn náà fi ń tajà ọwọ́ dún wà láì tẹ́lómi fi ń tajà láyé nísìn wà láì tàláì ẹlòmítì àwọn àròkọ àbí wà láì tàláì yẹn pé bóyá

mo fi ọlọ́run búra lẹ́yìn náà ọlọ́run àmọ́ kì í ṣe tí wọ́n fún wa láàyè pé ká máa fi wà láyìíta láyìíta máa fi tajà à ń bùkà fara nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nígbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run la fi rò pé irọ́ là máa fi tajà bàbá sòótọ́ wà jèrè ńbẹ̀ bàbá ti parọ́ àti rò bẹ̀ gangan ni àgbéga wà àwa parọ́ kalẹ̀ ọ̀nà lọ á lọ lóòótọ́ ṣùgbọ́n àlùbáríkà ò ní sí ní tàǹtà. Allahu Akbar. àpàrọ̀ lóòótọ́ o a lọ albaika yẹn kò wá ní sunu ntanta anabi wa muhammad sallallahu alayhi wa sallama anabi ni hiyakum wal keziba fa inal keziba yaadi ilal fujur anabi ni o dọwọ́ yẹn jìnnà sí o tí máa pa ní nínú in tí máa pa ní òun ni o fa inal keziba yaadi ilal fujur kò síbi tí ó padà jáyàn sí ó padà jáyàn síbi pòkì ni o. Final fujura ya di ilẹ̀ náà rẹ̀. ògbó tí ń jẹ́ pòkì ìran náà lèyó tó di pòkì bẹ́ẹ̀ má ti wá di pòkì bọ́stọ̀pù tẹ́yẹ lọ́ọ́ sọ̀kalẹ̀ sí òun náà ni ilé iná hmm. kọ́lọ̀n kó yà wá ya náà kọ́lọ̀n kó mọ́ sọ wá sínú náà kódà lómi náà máa parọ́ nítorí kọ́rọ̀ bá lè dùn anábì wa muhammad sallallahu alayhi wa sallam àtànábì ń ṣàwàdà ni o àtànábì ń sòótọ́ ni o àtànábì ń ṣàwàdà ni kò anábì kì í fi irọ́ anábì kì í fi ṣe àwàdà hmm. gbogbo ọ̀rọ̀ tánábì ó bá sọ òótọ́ ni gbogbo ẹ̀ ni màá jẹ́ kódà ẹlòmíì yóò máa torí wípé òun fẹ́ káwọn èèyàn tètè ẹnu òun fẹ́ káwọn èèyàn ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tóun náà gbọ́ tí òun ti ṣèwádìí sí yóò fẹ́ sáré broadcast ẹ̀ lórí Facebook lórí WhatsApp hmm. bí òun náà gbọ́ ni òun yóò wá pín ọ́ káàkiri báwọn ni wọ́n ti gé orí ẹnìkan bì o kò sì gbọ́ ọ pàápàá jùlọ àwọn tí wọ́n tí wọ́n já wọn níwèé ìròyìn àwọn gan ni kí wọ́n kíyè sára jù ẹlòmíì torí pé òun fẹ́ kọjá ata yóò wá lọ mú orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ yóò wá jẹun papọ̀ wọ́n sì mọ̀ pé táwọn yẹn bá ti rí headline yóò wá wọ̀nyẹn kà bẹ́ẹ̀ sì ni irọ́ nípa hmm. àbí fẹ́ ká jìnà sí tọ́lá gbà kò ní bẹ́ẹ̀ bí irọ́ onírò ò ní sọ dáadáa lọ́dọ̀ ọlọ́run hmm. gbogbo wa náà láti wá jì sínú òfin ẹ̀ àfi ká bẹ lọ́hùn kọ́lọ́hùn kó yọ wá kúrò nú ẹ̀ àfi ká bẹ lọ́hùn ká sì má fi kó àwọn ọmọ wa má àwọn àgbàlagbà wọ́n ní irọ́ wọ́n ní kì í fò mọ́ni lágbàlagbà kékeré náà ni hmm. ẹni tó wọn náà ń parọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n náà ní máa gòkè sí lára àyàn ibi díẹ̀ náà lè yóò ti bẹ̀rẹ̀ yóò máa gíradúrétì yóò máa gíradúrétì ebi pé òun náà tún máa kọ́ àwọn èèyàn nírọ́ òun náà tún dá àwùjọ kan kalẹ̀ tí ó máa parọ́ fáwọn èèyàn gbà báyìí ni wọ́n ti parọ́ o hmm. àwọn bàbá àgbà bàbá aláwùmí ìmọ̀ òwúlọ̀ tí wọ́n jáfa mi ọlọ́run bá wa kẹ́ wọn. àwọn náà máa dánú wá kà wọ́n pé ọba tó ní wá ò fi àpárọ̀ hmm. mo sọ̀rọ̀ tán ni wọ́n yàn mí lòdì ara yóò fòdòdó hmm. irọ́ ni wọ́n ń fẹ́ ara yóò fòdòdó irọ́ ni wọ́n ń fẹ́ ara yóò fòdòdó irọ́ ni wọ́n ń fẹ́. ẹni táwọn ayé tí wọ́n kàkójú láyé nísìnyí òun náà ló nírọ́ kódà àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan àbátọ̀ ni bí wọ́n ti máa sọ àmọ́ bó ti rí gangan ni wọ́n ní olóòótọ́ ẹlẹ́ni ẹ ọ̀pẹ olóòótọ́ ẹlẹ́ni báwọn ìlógan ni wọ́n ń tẹ́ bàbá wa wà ni wọ́n ń tẹ́ ní tólóòótọ́ wà ń ro tí wọ́n ní lẹ́ni àmọ́ tí wọ́n fẹ́ sọ náà ni wípé olóòótọ́ ẹlẹ́ni hmm. àwọn èèyàn pọ̀ níbi òótọ́ èyí hmm. làwọn èèyàn ti ni máa òótọ́ náà ni ó padà lékè Allahu akbar òótọ́ ni ó padà mm, lékè mm, mm. àwọn àgbàlagbà wọn níbi wọn bá lọ fógún ọdún ọjọ́ kan padà ọjọ́ kan báyìí ọjọ́ kan báyìí ni lóòótọ́ padà bá bàbá ìdàbò níbi tá a dín yẹn mo fẹ́ béèrè pé ǹjẹ́ àwọn èèyàn lè ṣé àwọn èèyàn máa ti bi ìmúra parọ́ àbí láti bi ìṣesí sáà pé ẹlòmíì bẹ́ẹ̀ pé n tí wọn ò tó kọ́lẹ̀ ẹlòmíì máa ya aṣọ wọ̀ sáà lè káwọn náà kún irọ́ ah. ó fẹ́ lọ bìkan o ó ti mọ̀ pé ah bí mo fẹ́ lọ yìí eh, mo fẹ́ mo fẹ́ wùdú àpọ́nlé mbẹ́ mo fẹ́ kí n pọ́nmi lé àwa lọ rẹ́ǹtì aṣọ àwa yá aṣọ ẹ̀dá kan ẹ̀ mi láṣọ báyìí so a máa ṣe bí gbàtọ́ pòun ló ní ẹlòmíì ẹlòmíì àìmọ́ ẹlòmíì ti ya fọ́tò lára mọ́tò mọ́tò àwa ah. post ẹ̀ Facebook any more blessing ah, another key eh, more key ó sì mọ̀ pé ọlọ́run ń pa ṣé àtúmọ̀ ṣé rúbà ń dà àbáwá yín gá ti jánà <laughs> ẹlẹ́sìn àti mọ̀ pé lọ́rùn eh. lòún pa inú àgbákò tí wọ́n tún máa ń ṣe fún yàn ni wípé bẹ́ẹ̀ máa ń gbé àyàn sósùn wọn tẹ́yìn ò tó hmm. yóò máa já oore kúrò lára àyàn ni àwọn yóò já owó súnmọ́yà àwọn tó bẹ́ẹ̀ lọ́wọ́ ga òpè náà ti tó tán ẹ má jà àyàn lọ́wọ́ àìlè náà ti di bàbá aláyé ẹ má jà àyàn lọ́wọ́ hmm. Hmm. àmọ́ Islam fàyè ilẹ̀ fún wa pé yẹn lè parọ́ lọ́nà mẹ́ta torí pọ̀pọ̀lọpọ̀ náà nínú táwọn tí wọ́n wò wá tí wọ́n máa béèrè nípa ìmọ̀lá nàbí Ibrahim náà pàwọn ṣe bí wọn súnà wà àwọn ọmọ náà kọ́lá gbọ́n gbà táwọn kékeré ìwọ ní ọkàn wà tí ń jẹ́ wọn súnà hmm. ìmọ̀lá nàbí Ibrahim ìwọ nígbà táwọn òbí tiẹ̀ náà dé wọn ló bí àwọn ìṣàkan lórí ó gé kan lápá ó wá sọ fún wọn pé lòun pọ́n kọ́ lòun gbé wọn lápá wọn gbé wọn lápá ìkànnù wọn náà ìkànnù wọn náà ṣe bí ọlọ́run náà pa tẹlifí máa fi yíwọn náà máa fi ṣe ló máa fi ní hmm. àwọn náà lè fi wọ́n tajà ìbọn náà fi kan náà parọ́ rí

Hmm. ó ní kódà àwọn tó ń bá kọ́kọ́ rí ẹ mọ. ló ń kọ́kọ́ dì mọ́ hmm. ó tún lọ́ọ́ sọ fẹ́ni kejì náà bẹ́ẹ̀ pé tó rẹ̀ ń bá jà ó ti tán nú ẹ o onírú funfun yẹ ni o òun náà ní kódà tó ń bá ti rí ọlọ́la òun kọ́kọ́ dì mọ́ òun gbọ́ ọlọ́wà ìpè sálámà aleikum ọ̀rẹ́ mi ó ti tán nù mi anábì hmm. wa ni laisal kazab alladhi yuslihu bainan nas ni ti láàrin oníjà méjì kì í ṣe òkùrọ́ má fi rọ́ tajà o ọ̀ rí pé yàtọ̀ sí àwọn o. Hmm. bákan náà ẹni bá para lójú ogun torí pé alẹ́ àríbú kùdì àtọ̀ hmm. ogun jíjà náà fúnra ẹ̀ náà ète náà ni hmm. báwọn apá bí ó ti máa wá káwọn borí apá bí àwọn bí náà máa wá báwọn ti borí ara wọn ẹni àwọn náà bá para lójú ogun òun tọ̀hún náà ṣe òkùrọ́ bákan náà ọkọ tàbí ìyàwó tóun náà bá parọ́ bóyá kó fi ṣàtúnṣe nǹkan láàrin ara wọn Hmm. ọ̀pọ̀lọpọ̀ wa náà bàbá kò ní jọ bí kò ní jọ tọ́ la fi ń fáwọn ìyàwó wa. bẹ́ẹ̀ ni eh, kódà tí yàrá kan tí wọ́n lọ fẹ́ wà lọ ni aṣọ tó kó sí yẹn. bẹ́ẹ̀ ni tuntun ní jọ náà. bẹ́ẹ̀ ni ah! gbọ́dọ̀ wà lọ àbẹ̀kẹ́ gbọ́dọ̀ rí mi. bẹ́ẹ̀ ni lórí kóbá lè gbà fún mi. bẹ́ẹ̀ ni ah, ah! ẹ̀mí ni yíwọ náà yíwọ náà ṣe irọ́ tọ́lọ́ mojú kó ń bẹ̀ fún wa. ọ̀nà mẹ́ta ẹnìkan ni wọ́n ti gbà wá láyè palẹ̀ pọ̀rọ̀ hmm. àmọ́ yòókù kò sáàmójú kò mẹ́ o gbogbo ẹni wọn náà bá ń parọ́ gbọ́dọ̀ purọ́ tajà ẹ gbọ́dọ̀ purọ́ tajà àwọn ní àwọn oníṣẹ́ ọwọ́ ń kọ́ ọ̀tọ̀ ní tó bàjẹ́ nínú mọ́tò bò tó ti wá gbé bùkátà owó léèwé ọmọ lé e. ṣe blọọkì ṣe plọọgì nìkan ní wàá pè kiri ní bá pè ń plọọgì nìkan kò ní ká ọkùnrin yìí lára lọ́wọ́ wò pé ah sẹ́rí ìgbà tí mo tún ẹ́ńjìnì yẹn àbí kò sí ẹ̀mọ́ mọ̀ kọ́ lọ lè yín kíní kan sílẹ̀ nu mọ́tò kí wọ́n máa kíkì ẹ̀ kí kọ́ da lóhun ah nǹkan báyìí lọ́ba jẹ́ ń bẹ òun ló dẹ̀ mọ nǹkan tó yín lẹ̀ ń bẹ ẹ dákun sí yẹn náà tó dà. Ah, gbogbo ohun tó máa ń jẹ irọ́ irọ́ náà ni ó mọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹkáníìkì wọ́n ti gba mọ́tò ń jẹ lómi níbi àgbákò àmọ́ tá a bá fi ọwọ́ tá a bá fi gbowó hmm. ṣe àwọn ibi tọ́lọ̀ máa ti gbawó náà kúrò lọ́wọ́ wa. Allahu akbar. gbogbo ohun tá a bá fẹ́ ṣe àwọn ti rí pé bẹ́ẹ̀ máa ń fi bẹ̀rù ọlọ́run ṣòwò wọ́n ti rò pé èlé ìṣòrí ire ń bẹ̀. Hmm. àwọn yẹn ti rò pé àfi ká parọ́ la lè fi rọ́nà lọ bàbá rọ́nà lọ lọ lọ́dọ̀ àwọn èèyàn bàbá hmm. rọ́nà lọ lọ́dọ̀ ọlọ́run mo la fẹ́ ká bẹ̀rù ọlọ́run ká sì fòótọ́ ká fi tọ́ àwọn ọmọ wa ẹ dákun ẹ̀yin òbí ẹ má kọ́ àwọn ọmọ yín nírọ́ mọ́ tí bàbá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn ìyá tí ò ti tó wà nù ilé tó ti kọ́ sọ pé mo sọ fún ẹni tó kan lẹ̀ pé sọ fún pé pé pé sílé sọ fún pé mo ti sùn eh, sọ fún pé mi ò sílé ah irọ́ ni ẹ má fi rọ́ kọ́ àwọn ọmọ yín ẹ má fi rọ́ kọ́ra yín ẹ má fi rọ́ tajà ẹ sòótọ́ anábà hmm, Muhammad sallallahu alaihi wasallam ó ti ẹ̀jọ́ yé wa pé ẹ̀yin oníṣòwò bọ́jà yín ti rí ni ẹ pè ẹ má pè ní nǹkan míì fún wọn wọn náà mọ̀ pé n tó fẹ́ tà yìí bó ṣe rí nì ọ wá pè fáwọn èèyàn ní nǹkan míì wọn á délé wọn á bá irọ́ ń ah ọlọ́run ó ba ọjà lérí ẹ̀ ọlọ́run musa gbogbo ẹni wọn bá ń tá a bá pa ọlọ́run kọ́ fa àlùbáríkà sí i àbáwọn olùkẹ́yẹ àdúgbò pọ̀ lọ́wọ́ yín ọlọ́run musa bá wa san yín lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run fún pé àti ẹ̀ wá pè yín báwọn ẹ̀ tiẹ̀ tún wá wá á fún yín ní ẹ̀bùn náà lágbára ọlọ́run ṣáà Allah agbọ̀dọ̀ fún yín lẹ́bùn ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí ìjáàbù ni màá kọ́ fún yín ṣùgbọ́n àwọn ajé àwọn àlẹ́ àbí. bẹ́ẹ̀ni sir. ṣàlọ tọ̀lọ̀ sẹ́kìnì ìjáàbù ni àwọn government consult àwọn ni wọ́n ní garment business consulting limited àwọn ni wọ́n ní àwọn ni wọ́n ní àmọ́ fún àwọn àfà. bàbá wa professor ahmed bin t-shirt nìyẹn látọ̀dọ̀ wọn ẹ jẹ́ fún yín lálùkùránì alukurani ah, náà ti wá tán lẹ́ o tọ ẹ̀mẹ́jẹ fún ilé ọ̀kan tó kù yìí náà bóyá kó tó di ilé ńgbà míì láti ti rí kùránì sí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wá lé a ní di kùránì sí o táwọn afẹ́ fáwọn èèyàn ọ̀dà kùn ẹ̀yin tẹ́ ẹ̀ ra kùránì wá fún wa o ẹ̀ gba kùránì ẹ jẹ́ fún yín ní kí kí o dà yín náà kẹyọ̀ kan bí ẹ gbà ẹ fi kún báyìí ọlọ́wọ́n fún àlùbáríkà sí láàrin ẹbí lọ́dọ̀ ọlọ́ ah, um, ẹ jẹ́ fún yín láti ọ̀pá márùn ọ̀pá mẹ́fà ẹ fún yín láti ọ̀ ah, ẹ fún yín láti because ẹ lè ṣe ká máa wo ètò wa wàláhì ẹ lè ṣe ká máa wo ètò wa hmm, gbogbo àlọ́dọọdún ẹ ti ẹ ti di permanent customer wa oye ọlọ́wọ́n bá a ṣe dáadáa fún yín ẹ ṣe àdúpẹ́ pọ̀ um, ọ̀dà ń tàtún wa ṣe rèé ọ̀dà látọ̀rọ̀ àwọn aláàjì wa Abdulwasi Adeleke aláàjì Abdulwasi Adeleke hmm, láti ọ̀dà Cote d'Ivoire ni wọ́n wà inú àwọn olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n inshallah láti ọ̀dọ̀ wọn màá tún owó ọkọ̀ tẹ́ ẹ wọ̀ wá á hmm, ṣètò ẹgbẹ̀rún mẹ́wàá báǹkì lẹ́lò. gt gt ni ajẹ́ á ṣètò ẹgbẹ̀rún mẹ́wàá kọ́ máa lọ sí ọ̀nà bẹ̀ẹ̀nì náà ẹ máa sọ àkáǹtì yín bẹ́ẹ̀ ti jòkó náà ẹ máa sọ kíákíá kíákíá kíákíá zero zero zero ọ̀yá. eighty three ọ̀yá. eighty two mhm. eighty two mhm. four. Mhm. gt àbí. bẹ́ẹ̀ni ọlá olùkẹyọ sehu kẹ́hìndé ló gbé jáde sẹ́yìn náà lè jẹ bẹ́ẹ̀ alihamudulilayi eh, látọ̀rọ̀ alhaji wa abdulwasi adeleke eh, kọ́lọ́n dákun kọ́mọ́sà bá wa ṣe dáadáa fún wọn eh, ọlọ́mọ bá sì kí wọn jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ojú òní ti àwọn náà bí wọ́n ti ń dúró tiwa lórí ètò yìí àti gbogbo ẹ̀yin tẹ̀ ń dúró tiwa pátápátá lọ́wọ́ bá a dúró tẹ̀yìn náà jazakumullahu khairan. sẹ́ni kó ti lọ. ó ti lọ. ó ti lọ. ó ti lọ. ẹgbẹ̀rún mélòó nù. mẹ́wàá ni yán alhamdulilayi ẹ bá kí wọn kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn malam yashkuru náà salam yashkuru lọha hmm, hmm. gbogbo ẹni tí o bá ti dúpẹ́ fún yẹn àbáramọ̀ọ́rẹ́ jẹ yẹn ni o ẹ̀bùn ni wọ́n kó fún wa bámu yìí gbogbo àwọn tí wọ́n kó fún wa ọba táwọn tí ẹ ti di kọ́sítọ́mù ọba ọlá ní sọláwùdì ìtẹ́ kí wọn mo fi ń kí wọn láti bí ọdún bíi mélòó kódà tó wà ní tí wọ́n fún mi mo sì ń lò ó nísìnyí tí mo gbà mí báyìí iléeṣẹ́ wọn lọ́mọdé ojú náà gbogbo àwọn tí wọ́n fún wa lówó náà láti kó tó fún wa àwọn tí wọ́n fún wa lálùkọ̀ọ́hán gbogbo ohun tí kálukú náà fún wa iléeṣẹ́ yóò ní jóná o tí ó bá tún fi dẹ̀mí náà láàyè yìí kí bí ibà kó má gba ẹ̀bùn àwọn tí wọ́n ń fún wa náà báyìsìkì tí wọ́n náà bá ti ń lékún ẹ̀bùn táwọn náà mọ̀ fún ó mọ̀ pọ̀ sí aláàjì wa ọba náà ọwọ́ àdúrà ọwọ́ àdúrà náà ọlọ́run níjẹ́ ẹ̀ka lóbi fún ẹ̀yin náà làá máa bá pẹ̀lú ògùn ọ̀la àwọn náà làá máa wá kò ní fi ń ṣẹlòmíì kò ní fọ àwọn náà ṣẹlòmíì ògbọ́n yín tẹ́wọ̀n wà lẹ́nà ojú ti náà ní fọ́ la hawla wala quwwata illa billah wọ́n á máa béèrè béèrè lẹ́yìn àárọ̀ yìí kẹ́ ẹ ti fún mi ní ansa rẹ̀ pàápàá kẹ́yìn náà lè wá kẹ́bùn ẹ̀bùn sì kú lẹ̀ rẹpẹtẹ ọlọ́run ọgbàdo àwa ẹ̀ṣẹ̀ ẹ̀kú kalẹ̀. ẹ bá wọn padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm. mo rò pé gbogbo ọ̀rọ̀ táwọn afá wa Olúkẹ́yẹ tó wọn bá wa sọ láàárọ̀ yìí gbogbo ẹ̀ náà làwa náà ti gbọ́ nípa irọ́ pípa wípé ká má parọ́ mọ́ irọ́ pípa ọ̀dà ẹ̀yin oníṣẹ́ ọwọ́ tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ má pa irọ́ tẹ́ẹ̀tì rò pé lára arọ́ tẹ́ ẹ bá pa ni náà lẹ́ẹ̀ fi rówó gidi gbà lọ́wọ́ ẹni tí ń bá yín ṣiṣẹ́ à ẹ má parọ́ mọ́ kódà torí pé bí irọ́ yín bá padà já ní padà máa tẹ̀yàn ni ní hmm, padà máa tẹ̀yàn ni àwọn èèyàn kan wà tí mo ti bá dòwò pọ̀ rí nípa ṣíṣiṣẹ́ ọwọ́ mọ́tò mi bàjẹ́ lọ́dún kan mo wá gbé e lọ fẹ́nìkan pé kan báyìí báyìí ló ṣe mọ́tò yìí o lọ́ bá sọ iye tí màá ná sí owó yẹn kà mí láyà mo kọ́ páàkì mọ́tò yẹn fódìdí oṣù mẹ́ta yẹn tiẹ̀ débẹ̀ torí nígbà tí òṣòwò yẹn ńlẹ̀ àti òṣòwò ńlẹ̀

ó ní ah, gbogbo tí ń ṣe mọ́tò yìí tẹ́ bá ní fifteen thousand gbogbo ẹ̀ ní yọ parí ah, fifteen thousand ọ̀yá ẹgbàá kí á lọ́ba sáré bá mi ṣe láti jọ́ yẹn mo ti sáko lọ́dọ̀ ẹni tí ìtàkọ́kọ́ o mo yá sáko ń bẹ̀ ìdọ́dọ̀ <laughs> ẹ̀ mọ́ kò mọ rísì tí ìfi dọ́dọ̀ òun mọ́ kò mọ̀ pé irọ́ lòun pa torí pé irọ́ irọ́ tó bá já ìmọ̀ padà tẹ̀yàn ni ìmọ̀ padà tẹ̀yàn ìmọ̀ sọ yẹn dèèyàn bú ni ọlọ́run dákun kọ́ mọ́sà wa kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó kó kó àrísìkí tá a máa fi sòdodo ọlọ́mọṣà jogún ẹ̀fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. Hmm. gẹ́gẹ́ bí àdéhùn tí mo ṣe wípé láàárọ̀ yìí ìbéèrè ó wáyé ìbéèrè ó wáyé hmm, lágbára ọlọ́run ìbéèrè ó wáyé àwọn ìbéèrè tààrọ̀ yìí rèé hmm. Allahu Akbar kabira torí pé àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé ah, béèrè ẹ dákun àwọn náà fẹ́ jẹ́bùn tẹ́ ń pè mí pé iná fẹ́ gba ẹ̀bùn no problem tẹ́ bá ti dáhùn ìbéèrè mi àmọ́ mọ́jẹ̀mú bẹ̀ ni wípé ẹ dáhùn lásìkò kó ètè wọlé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yẹ ètè mú báírò ẹ̀ tẹ́ bá fẹ́ rìkọ́dù ẹ̀ ètè mú tẹ́ fi rìkọ́dù ẹ̀ lẹ̀ kẹ́ ẹ̀ rìkọ́dù ìbéèrè yẹn lẹ̀ kẹ́ ẹ̀ dáhùn. nọ́mbà tẹ́sì mẹ́sẹ̀gì sí màá sọ fún yín ká tó kú lórí ètò ṣùgbọ́n kó tó di pé mo béèrè ìbéèrè mi lénìí ẹ jẹ́ n dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí pé baba wa alhaji wa professor ahmed bonu salahuddin aláṣẹ àtòdúdarí iléeṣẹ́ standard insurance consultant limited ọlọmọdàkùn bàbá náà ọlọmọjì wọn mọkànlá sí búláyéláyé gbogbo àdúrà táwọn yẹn ń ṣe fún yín gbogbo ọlọmọsọba ń gbà fún yín wọn kalẹ̀ sí nàbàtà three victoria arobi eke street ní lẹ́kì phase one lọ́hùn-ún ọlọmọsọba wà pẹ̀lú yín ọlọ́hun ní fi í sílẹ̀ ní dààmú lágbára ọlọ́hun ìfẹ́ tẹ ní sọ́lọ́hun lára wa tí ẹ fi ń ràn wá lọ́wọ́ fi ń dúró tiwa láti ọdún tẹ ti wà pẹ̀lú wa títí dòní tẹ̀sí padà kódà bàbá tún sọ fún àwọn ọmọ wọn pé kódà bí ìbá sí ń lé tó bá ti dàsíkò Ramadan ọwọ́ àdúrà báyìí báyìí ní kẹ́ ẹ máa ṣe létò fún ọlọ́run mọ̀ jẹ́ ẹ máa padà sí igbó ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọ̀làlá ilaha illallah. ìyá wa làájà Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀yin náà. bóyá olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá àwọn kan pè mí pé àwọn gbọ́ ọwọ́ àdúrà dáwà foundation bẹ́ẹ̀ ni ọwọ́ àdúrà dáwà foundation yìí náà ni foundation tí mo dálẹ̀ bẹ́ẹ̀ ni gúrùpù ni adẹ̀pọ̀ ń bẹ̀ púpọ̀ ìwọ náà tó bá mọ̀ pé o ní interest nínú àti join ọwọ́ àdúrà dáwà foundation kàn sí mi lórí whatsapp eh, nọ́mbà tó tó tó tó béèrè request yẹn sí màá sọ fún yín pẹ̀lú ògo ọlọ́run ṣàlà màá dẹ̀ háàdì yín sínú group yẹn ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wa. alájà akúndà kọ́lé towó àwọn ní apàṣẹ àdínní ọwọ́ àdúrà foundation tàwí yìí ìyá wa náà ọlọ́mọjẹ ẹ̀mọ̀kọ́ra síbú ọlọ́mọjẹ ìjábọ̀ láéláé àlékún dáadáa ọlọ́mọsàmbà ṣe fún yín alájà Mọ̀súrátì Olúwatóyìn látàbẹ́kúta dúpẹ́ pọ̀lọ́wọ́ tí yín náà ọlọ́mọba wà pẹ̀lú yín o alájà Abdulwasi Adélékè ojú òní tì yín iná ò ní tánwó yìí o ọlọ́wọ́n bá dúró tì yín o Garment Business Consulting Limited tí wọ́n wà ní plot six Dr. Ọláwálé Sókúnlé Street ní Ìṣẹ́rí North GRA Opic Estate ọlọ́mọ sábà wà pẹ̀lú yín iléeṣẹ́ yín náà kò ní bàjẹ́ kò ní dàrú o nǹkan kan ò ní ṣe yín lágbára Ọlọ́run Alhaji Abdulateef Ọ̀yáṣípẹ̀ àti ìyàwó wọn Alhaji àwọn Ọ̀yáṣípẹ̀ ọlọ́mọ bá wà pẹ̀lú yín bàbá tẹni àmọ̀ sẹ̀dáàfọ̀ àwọn òbí yín Alhaji owó ní kókó Ọ̀yáṣípẹ̀ alájà wa Síkírù Láì Ògúntóyìnbó ọ̀yáṣípẹ̀ alájà wa Sami àti ọ̀yáṣípẹ̀ àtàlájà wa Fatima ọlásàndé Hassan ọlọ́mbà wa kẹ́ wọn ọlọ́mbà wa gẹ̀ wọn kọ́lọ́wọ́n ó ṣekú ní sinmi fún wọn o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah wala la hawla wala quwwata illa billahi aliyil azim àtúwọ́n fásitì yìí náà dúpẹ́ lọ́wọ́ alhaji wa Abdul Hakimi ọlárìnwájú olúgboyè hmm, aláàánú àwa àfáàní aláàánú àwa àfáàní ọlọ́run dákun má fi yín sílẹ̀ ọlọ́run ní dàyín láàmú ìyàwó yín náà ajá wa mọ̀déyà olúgboyè ọlọ́run bá a ṣàánú wọn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run láláìlá àníyàn ò ní dàrú o ọlọ́run àwọn abẹ́ ọ àfàdàjọ kan ọlọ́run bẹ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n tún láníyàn àti ṣe dáadáa fún wa ọlọ́run musa kọ́ wọn máa ṣe àrísìkí tí wọ́n fi ṣe ọlọ́mọ àjogún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wọn ọlọ́run nàbì gbogbo àwọn tí wọ́n ti ń ṣe ọlọ́mọ jò sùn yín sí láíláí àpàdà síbú àpàdà síbú àwọn jọ tọ́sẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́lá أقسم الله بها في القرآن ولها فوائد صح ولها فوائد صحية عديدة وني ní eh, èso kan wà tọ́lọ̀wọ̀ bá fi búra nínú al-Qur'an ṣùgbọ́n gbà táwọn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn elétò ìlera tí wọ́n dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwádìí nípa gbogbo àwọn àǹfààní tí ń bẹ lára nǹkankan wọ́n á rí pé èso yìí gan ó ní àǹfààní tó pọ̀ láti fúnni ní àlàáfíà ara kí lórúkọ èso náà ọlọ́run bá sì fèsùn náà búra náà Al-Qur'ani wọ́n ní kí lórúkọ èso náà nọ́mbà 2 fi ayyel gaswa waqafa Khalid ibn Walid radiyallahu anhu diddal muslimin ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé inú ogun wo Khalid ibn Walid ìkan àwọn sàábé ní jẹ́bẹ̀ ṣùgbọ́n Khalid ibn Walid yìí sẹ́ẹ̀mọ̀ yìí pé ọ̀tá ló fún ànábì ó jagun islam ó jagun as kèfèrí ó tún jagun nínú islam láti kojú àwọn kèfèrí méjèèjì lọ́lọ́ ní ó ṣe wọ́n níjọ́ tó jagun against islam ogun wo ló jà ogun wo làwọn mùsùlùmí ń jà níjọ́ náà tí Khalid ibn Walid tóun ń jẹ́ ọ́npọ́nẹ́ǹtì sí islam níjọ́ náà tóun náà kọjú ogun sí islam níjọ́ náà tó kọdà sáwọn mùsùlùmí níjọ́ náà ogun wo ni kí ló kọ ogun náà number three kam kana umur nabi sallallahu alaihi wasallam inda nuzul alwahy ngba tí wahyi bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ san nabi ọmọ ọdún mélòó la nabi da ǹjọ́ tí anabi bẹ̀rẹ̀ sí gba revelation ọmọ ọdún mélòó la nabi ǹjọ́ náà ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn ibi tẹ́ dáhùn rẹ̀ sí ni ẹjọ́ whatsapp ni mo fẹ́ ẹ gbọ́ whatsapp òun mo fẹ́ lọ́tẹ̀ yìí whatsapp yẹn òun máa ń gba message dáadáa but message yẹn tó bá ti kún báyìí kò ní wọlé mọ́ àmọ́ wọn hang so whatsapp number tí ẹ tẹ̀ sí náà ni whatsapp number mi yẹn náà ni zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three kò jù bẹ́ẹ̀ lọ gbẹ̀lẹ́ máa tẹ ánsà yín sí ẹni tánsà rẹ bá kọ́ wọlé kó ń tàn wọ́n dárúkọ rẹ̀ kó sì dárúkọ ìlú tó ti ń pè pẹ̀lú ògo ọlọ́run ṣá Allah gba ẹ̀bùn wọn ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o